ẹ kú déédéé wò gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ jọ it's not for everybody it's for àwọn tó máa ń ro àròjinlẹ̀ àwọn fans mi àwọn olóríire àwọn alálùbáríkà tí wọ́n ti ń tẹ̀lé mi tipẹ́tipẹ́ tó dẹ̀ mọ̀ pé me am a realist ìwọ tó o bá believe nínú ìwọ tó bá fẹ́ máa fi ẹ̀kọ́ tọ́nà parọ́ má kúrò lórí platform mi ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ sọ pé okó ọkọ yín ò ṣiṣẹ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń fà á àwọn nǹkan tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ gbọ́ lélẹ̀ ọkùnrin tí ò bá ti ní document tí ò ti ní folder okó ẹ̀ ó ṣeé ṣe kí o tó dẹ̀ jẹ́ pé the only thing tí ò ní document tí ò ní folder ó ṣeé ṣe kí okó ẹ̀ kó má ṣiṣẹ́ tààrà tí ò dẹ̀ ń ṣe jẹ̀díjẹ̀dí mo tún ti ń tún sọ ọkùnrin láti ní document àbí folder àbí kó jẹ́ wípé ó ní nǹkan tó fi ń service ara ẹ̀ tó mì pé òbò míì tó ń dó bọ̀ kò wá ṣe dandan fọkùnrin tí ò bá fẹ́ dóbò míì láti dóbò míì but ọkùnrin láti ní folder òun láti ní document nínú folder yẹn àbí nínú document yẹn whatever you want to call it ó láti ní àwọn fantasies àwọn fictitious stories àwọn make believe stories tó máa wà nínú folder nínú document yẹn inú fóldà àbí dọ́kímẹ́ǹtì yẹn àbí pọtifólò bó bá ṣe fẹ́ pé á wá wà nínú hard drive hard drive yẹn á wà nínú computer. ṣe mọ̀ pé hard drive wà nínú computer. hard drive tó wà nínú computer. yẹn ṣe c drive ni inú ẹ̀ la máa ń store àwọn document inú ẹ̀ la máa ń store data and data and everything sí so ọkùnrin láti ní document àbí data àbí àbí àwọn portfolio nǹkan kan tó máa store sínú hard drive ẹ̀ kí ni hard drive ọkùnrin brain box ọkùnrin brain ẹ̀ hypothalamus ibẹ̀ ni hard drive ọkùnrin wà kọ̀mpútà ọkùnrin lele hard drive ẹ̀ ni brain ẹ̀ so inú brain ọkùnrin àwọn dọ́kúmẹ̀ntì kan láti máa wà stored síbẹ̀ wọ́n láti máa wà stored síbẹ̀ àwọn folder àwọn kìíní mm, data ẹ̀ láti wà stored sínú hard drive ẹ̀ tó wà nínú brain ẹ̀ kí ni irú àwọn dátà tó ń láti wà store sínú ọpọlọ ọkùnrin tí ọkùnrin ò bá ní nǹkan tó ń sáfìsì ẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ àwọn dátà tó ń láti wà ń bẹ̀ bíi àwọn òbò oríṣiríṣi ṣéèpù òbò àwọn bíi oríṣiríṣi ìdí àwọn ìdí ńláńlá àwọn ọyàn oríṣiríṣi ọyàn oríṣiríṣi ọyàn yìí tó máa fit in situation náà bóyá ọkùnrin ń dó òbò tó tóbi òbò tó rí bàǹbà lọ́wọ́ pẹ̀lú ìdí ńlá òun láti ní document àbí data àbí portfolio ìdí tó ìdí kékeré àti ọyàn ṣéèpù míì tó máa gbé sórí láti lè dóòbò ìwọ tó wà nílé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà so ọkùnrin tí ò bá ti ní àwọn fantasies àwọn make believe stories nínú document tó store sínú hard drive ẹ̀ tó wà nínú ọpọlọ ẹ̀ nínú kọ̀ǹpútà ẹ̀ ó ṣeé ṣe kírú ọkùnrin yẹn kí oko wọn má máa ṣiṣẹ́ dáadáa lóòrèkóòrè ọkùnrin láti ní document òun láti ní folder òun láti ní whatever bóyá document bóyá folder ló fẹ́ pè ọ́ àbí data ló fẹ́ pè tó máa wà stored sínú hard drive ẹ̀ tó wà nínú brain ẹ̀ ọyàn òun láti wà ó wá ti jẹ́kọ̀ọ́ náà àwọn document yẹn òun láti jẹ́kọ̀ọ́ nínú àwọn data yẹn ìdí òun láti jẹ́kọ̀ọ́ nínú àwọn data yẹn ìdọ̀ size ìdọ̀ àti shape ìdọ̀ òun láti jẹ́kọ̀ọ́ nínú àwọn data yẹn sáìsì òbò eh, eh, àti bí òbò ṣe rí bóyá bàǹbà ni bóyá òbò pẹlẹbẹ ni bóyá òbò eh, tó lanú lẹ̀ ni oríṣiríṣi òbò it depends on the situation ọkùnrin òun láti wà stored ibi tó máa store irú àwọn ẹgbẹ́ sí special place ni nínú ọpọlọ ẹ̀ tó jẹ́ wípé ehm, ẹ máa gbọ́ special place nínú ọkọ ẹ̀ tó yẹ pé ìgbà tó bá ti fẹ́ lò ló máa fà á yọ tí ọkùnrin ò bá ní nǹkan tó ń pè ní archives tó wà stored sínú hard drive tó wà nínú ọpọlọ ẹ̀ àwọn archives yẹn ni ìdí ọyàn òbò ẹ ẹ ṣèpò ìdí ṣèpò ọyàn bí oríṣiríṣi ìdí ṣe rí tí ò bá wà nínú archives ọkùnrin tó store sínú hard drive ẹ̀ nínú ọpọlọ ẹ̀ ó ṣeé ṣe kí àwọn ọkùnrin yẹn kí ẹ máa rò bóyá wọ́n ní jẹ̀díjẹ̀bi àbí wọ́n ní àìsàn oko wọn ò lè le kò lè máa le tààrà tán bá ti fẹ́ yàwó for a long time ibi tí ọkùnrin máa store ìdí tiẹ̀ sí ibi ìwọ nìkan ìwọ tó jẹ́yàwó àbí tó jẹ́ permanent girlfriend àbí tó jẹ́ partner ọkùnrin ibi ẹyọ kan ní sáìdì kan lọ́pọlọ ẹ̀ obo ti ẹnìkan tó wà nílé ló máa wà ń bẹ̀ ní sáìdì ọpọlọ ẹ̀ obo ti ẹnìkan tó wà nínú ilé ọkùnrin ló máa wà ń bẹ̀ ọyàn ti ẹnìkan ló máa wà ń bẹ̀ ṣéèpù bu ẹ ṣéèpù ìdí ẹnìkan ló máa wà ń bẹ̀ nínú ọpọlọ ẹ̀ náà ṣé wàá rí ibi tó máa store àwọn other documents sí nínú hard drive oríṣiríṣi ṣéèpù ló máa wà ń bẹ̀ so títí ẹ tó jẹ́ pé ó ní àṣẹ sí lóòrèkóòrè tó wà ń bẹ yẹn ó máa dá wà ní ìjọ tó bá ti rí pé òun fẹ́ du ẹ tí o kó ẹ̀kọ́ tí o ṣiṣẹ́ á fa á kan yọ nínú hard drive tó wà lórí ẹ̀ á fi nínú àwọn archives tó wà nínú document to store á fa ẹyọ kan jáde á wá gbé ẹyọ kan yẹn á wá gbé sí ibi tó store tiẹ̀ sí á replace ẹ̀ síbi tó store tiẹ̀ sí ìwọ ló máa rò pé ó ń dó ẹ lọ́wọ́ but picture mi ò ti yọ kúrò nínú hard drive nínú àwọn document ó fi sínú hard drive ẹ̀ ó ti fi síbi ẹ̀ ó ti add ẹ̀ ó ti fi replace ibi tó store tiẹ̀ sí kó tó dúra á lè jẹ́ kí okó ẹ̀ lè láti lè dó ẹ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ máa máa stop ọkùnrin yín bí ò bá tiẹ̀ fẹ́ dóbò ń ta ẹ máa encourage ẹ láti máa rí àwọn nǹkan tó máa jẹ́ document tó máa lè store sínú archives ẹ inú archive ẹ tó máa lè store sínú hard drive ẹ nínú ọpọlọ ẹ nínú computer ẹ computer lélẹ̀ hard drive ní brain àwọn portfolio nkankan gbé eh, nínú hypothalamus níbi tí ó máa ń control sex ibi tó ń control sex níbi nínú ọpọlọ ọkùnrin láti ní documents oríṣiríṣi tó máa store síbẹ̀ dọ́kúmẹ̀ntì yìí reason tọkùnrin láti ní tó máa fi store síbẹ̀ ni pé láti máa fi fantasize ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin tí ò bá ní document tó store sínú ọpọlọ tó store sínú hard drive tó wà nínú ọpọlọ ẹ̀ kò lè ní fantasy kankan ọ̀pọ̀lọpọ̀ ìgbà irú wọn ni oko wọn máa oko wọn ò kí ń ṣiṣẹ́ after some time in your marriage tí ò dẹ̀ kí ń ṣẹjọ́ wọn so in tí mò ń sọ lánàá nìyẹn tí ẹ ò fẹ́ gbọ́ mo wá ní kí n break ẹ̀ down wípé ibi tí position ibi tí òbò ọyàn ìdí ìyàwó ilé máa wà nínú ọpọlọ ó máa dá wà ní nítorí pé kò ṣeé ṣe kọkùnrin déta kó fi òbò ìyàwó ilé kọkùnrin bá déta tó bá ronú òbò ìyàwó ilé gan-an nígbà tó bá fẹ́ dóbò níta wàláì okú ẹ̀ ò ní le okú ẹ̀ ò ní le tí ọkùnrin ò bá ní oríṣiríṣi dọ́kúmẹ̀ntì nínú hard drive ẹ̀ ní oríṣiríṣi document mo sọ fún pé oríṣiríṣi ṣépù ìdí tó bá ní one particular one bẹ́ẹ̀ tó bá fẹ́ dó ìwọ nínú ilé okú ẹ̀ ò ní le torí tó bá yá ẹyọ kan péré tó bá níbẹ̀ yẹn ó ṣeé ṣe kẹyọ kan yẹn náà má le okú ẹ̀ mọ́ so nítorí ẹ̀ ló ṣe dàbẹ́ ni pé tí ọkùnrin bá tọ̀ ìwọ nìkan sí pàtì kan ní ọpọlọ ẹ̀ kò ní ọpọlọ ẹ̀ ó ṣeé after some years in your marriage kí okó ẹ̀ má respond bó ṣe ń respond mọ́ àfi ọkùnrin tó bá ń jáde lóòrèkóòrè bóyá tó lọ ń jawo ẹgbẹgbẹ bọ láìsí yẹn tó bá jẹ ìwọ nìkan píkṣọ ẹnìkan ló wà nínú ọpọlọ ọkùnrin ó ṣeé ṣe kí okó ẹ̀ má le tó bá fẹ́ do ẹ mọ́ so you have to allow ọkùnrin láti ní documents oríṣiríṣi láti ní eh, portfolio oríṣiríṣi láti ní data oríṣiríṣi nínú hard drive ẹ kó store ẹ síbẹ̀ so that tó bá ti fẹ́ du ẹ èyí tó bá a lè máa yọ èyí tó bá tó bá fitting sí position tó fi fẹ́ du ẹ ó lè ronú ó lè yọ kan ó lè fà kan yọ nínú archive ẹ kó jẹ́ pé ìyẹn ò kò kò ṣiṣẹ́ a tún rí mi yọ so ọkùnrin láti lè ní oríṣiríṣi eh, portfolio nínú nínú hard drive tó máa lè fi fantasize otherwise tí ò bá sí fantasy nínú pé bọ́kùnrin ṣe ń do ìyàwó ilé ìyàwó ẹ̀ tó fẹ́ sílé lóòrèkóòrè i am telling you okú ẹ̀ ò ní ṣiṣẹ́ kó lọ lo anything and àwọn àgbo kan wà tẹ́pẹ́ tó bá pọ̀ jù gan wọ́n tún máa ń pa oko ni so ẹ̀yin ọkùnrin tẹ́ ò tí ì ní picture tẹ́ ò tí ì ní portfolio tẹ́ ì tí ì ní ṣé data lè fẹ́ pé àbí data i don't understand tẹ́ ì i don't know tẹ́ ì tí ì ní picture tẹ́ ì tí ì ní data tẹ́ ì tí ì ní nínú ẹ̀ tí ì ní archives ẹ̀ tí ì ní kíní yẹn ẹ̀ tí create portfolio yẹn sínú hard drive yín tó wà nínú brain yín ẹ lọ try láti create àwọn pictures yẹn tẹ́ máa fi fantasize pẹ̀lú ìyàwó yín kò sí ọkùnrin tí ò bá ní ó máa máa dóyàn ó máa máa dóyàn bíi rìndọ̀rìndọ̀ ni irú yín ni ìyàwó yín máa máa complain pé ó kó òun ò tiẹ̀ lé mọ́ ìwọ ọkùnrin tó kọ ẹ̀ ò lè ìjó ní pictures wo ló wà nínú hard drive ẹ̀ ìjó tiẹ̀ ní any pictures nínú hard drive ẹ̀ rárá ìjó ní any ojo store anything sínú hard drive ẹ̀ ìjẹ́ o ní any portfolio nínú hard drive ẹ̀ tó lè máa yọ tó lè tó lè máa picture tó lè máa imagine tó lè máa yọ lóòrèkóòrè tó bá fẹ́ dó ẹnìkan picture ẹnìkan àbí o lè máa yọ lóòrèkóòrè tí wàá fi replace picture the, the only woman tó fi sí ibi ẹ̀gbẹ́ kan ẹ̀yin obìnrin ẹ má tanra yín ìyàn ìṣẹ́rí ẹ̀tàn yẹn lẹ̀ ní gbọ́ lórí platform mi ó dàbí ẹni tó wá bá mi tó ní pé ọkọ òun ò lè ṣe mọ́ rárá tó establish pé òun ò dẹ̀ fẹ́ fọkọ òun lẹ̀ ṣùgbọ́n kò lè ṣe mọ́ due medical situation pé ó ti tọ́jú sẹ́yìn tó bá jẹ́ pé ẹ̀yin ọ̀dẹ̀ yìí ni ló wá bá àwọn ọ̀dẹ̀ kan máa ní ó yẹ kó fílẹ̀ ni ó yẹ kó máa manage ni èmi ò ní ní kó máa manage torí pé mo mọ̀ wípé tí ò bá dóko aláìsàn adi méjì lọ́ọ̀dẹ̀ èmi ò ní ní kó mo dẹ̀ mọ̀ wípé tó bá fi ọkọ̀ ẹ̀ lẹ̀ ó ṣeé kí ọkọ̀ yẹn tètè kú because òun ló lu ọkọ yẹn sí bẹ́ẹ̀ yẹn ó ṣeé ṣe kí ọkọ yẹn dètè kú ó ṣeé ṣe kí ọkọ yẹn di vegetable tí ò bá dẹ̀ dóko aláìsàn gan di méjì lọ́tẹ̀ kò ní lè ní agbára láti tọ́jú ọkọ yẹn akọ máa ná òun gan náà do ní medication kò dẹ̀ nímọ̀ pé kó tóun òdo ló ń disturb òun but ẹ̀yin ò ní sọ tòótọ́ yìí tẹ́ ẹ̀yin máa fi kọ́mà ẹ máa ní ẹ àgbàlagbà ní yẹn dọ́gbọ́n sí èmi ò ní sọ pé àgbàlagbà ní kó dọ́gbọ́n sí èmi á sọ fún health implication ẹ̀ tí ò bá dóko ó ṣeé ṣe káláìsàn di méjì lọ́ọ̀dẹ̀ tí ò bá dóko ó ṣeé ṣe kóun gan máa ní agbára tó máa fi tọ́jú ọkọ ẹ̀ tó tìtorí fẹ́ dúró mọ́ tí ò bá dóko ó ṣeé ṣe kó máa náwó sí medication kó jẹ̀jẹ̀ pé okó ló ń ṣe ṣùgbọ́n kò mọ̀ pé òun ò dóko ló ń ṣe òun especially tó bá ti fẹ́ súnmọ́ menopause even tọ́kọ obìnrin bá ń ṣẹ̀jẹ̀ ń jì gan ó yẹ kó máa dóko lóòrèkóòrè because á lè jẹ́ kí period yẹ kó máa flow dáadáa but ìyẹn lẹ́yìn ò ní sọ ìyẹn lèmi máa sọ tẹ́yìn máa ní wọ́n ń kọ́ wọn ní kinní kan mi ò kọ́ wọn ní kinní kan tí ọkọ ẹ bá ti ní medication tó bá ti ní medical issue tí ò lè ṣe mọ́ tó dẹ̀ sì kéré tó dẹ̀ jẹ́ pé wọ́n ní first care ọkọ yẹn kò sọ́gbọ́n tó fẹ́ dá sí tó bá fẹ́ kí aláìsàn kò di méjì lọ́ọ̀dẹ̀ so ẹ̀yin obìnrin nígbà míì tí ọkọ yín ò bá ti do yín tí ò súnmọ́ yín ní bóyá for months àbí tí ò lè ṣe dáadáa ti wọ́wọ́ra ẹ wò pé ṣé òkúròrò ni ẹ ṣé the type tó kì í fún ọkùnrin ẹ láàyè láti ní eh, pictures láti ní document láti láti store document sínú hard drive ẹ tó bá ti mọ̀ pé o jẹ́ the type tó máa ń ṣe tututututu káàkiri pẹ̀lú ẹ mọ̀ wípé ìwọ gangan ló ń pa oko ọkọ ẹ o ọkùnrin láti ní picture bí ò ti ẹ̀dọ́ tí ò tọwọ́ bọ̀ ó láti ní oríṣiríṣi picture ìdí ọyàn oríṣiríṣi ṣéèpù òbò oríṣiríṣi ṣéèpù eh, eh, ọyàn oríṣiríṣi ṣéèpù idọ̀ oríṣiríṣi ṣéèpù eh, fùrọ̀ ó láti ní stored sínú archive sínú hard drive hard drive tó wà nínú ehm, brain box ẹ̀ tó wà nínú hypothalamus ẹ̀ otherwise kò sí picture kankan tọkùnrin lè fà jáde láti fi fantasize nígbà tí ọmọkùnrin ẹ̀ bá fẹ́ disappoint mo mú wá fún yín láàárọ̀ ẹ̀ ẹ má gbàgbé ilẹ̀ danabix o ó sì ń ta wàràwàrà ó máa di one million next week ire o ó dàbọ̀.